بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت قسم الله وبعلا نجلهم أنتَ النبي ومحمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين السلام وبنا بنا تمارين لتوا صحابة الجلوة بقصة نوع وناك لهم بيوا تمارفا وتمارفا gbogbo àwọn jàmá lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lọ́gbà ọlọ́mọdé àfààní èyí wa kò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ sí a nígbà tá a fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ ọjọ́ òní ọ̀gbẹ́ni síkìlà àti ìyàwó àfùkárà àgbọ́yé nípa àwọn àdúrà ti ṣe àtàwọn ìsìnrántí ọlọ́run ọba tí a fà wá Abdulrazak ibn abdulmosin albidar kọ́ bá sàfà lẹ́sìn rẹ̀ lórí àwọn àlàyé tí ń ṣe fún wa yìí náà bàbá gbé àmà tẹnumọ́ fún wa pé ọ̀pọ̀lọpọ̀ pàápàá jùlọ káàrà òbíire ibi ọ̀rọ̀ àdúrà ṣíṣe àbẹ́kọ̀ ìdúkẹ̀ lọ́pọ̀lọpọ̀ ti nù inú kó máa pe nǹkan míì lẹ́yìn ọlọ́run ìjọ pé ẹ̀bọ̀ sì ni ọlọ́run kárọ̀ yẹ alhamdulilah ọlọ́run ní kójú kùnú ìsìn nígbà kan láwọn yorùbá ń lọ òde fún mo ti dàkà lọ́wọ́ kó ní fọ́ọ̀dù làwàbíyì wọ́n fi dápò àwọn ọkọ̀ àjẹnú kankan tí wọ́n máa pè ń bẹ̀ abáyé lazari ọlọ́run ní kó máa dínkù ní ìsìn kó ọba lẹ́kọ̀ọ́ ata bí lọ nìyẹn ten asar òun yóò kọ́ra àwọn ọjọ́ ọlọ́run tó zikir ìpariwo sókè lè tẹ́ takò ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rẹ́ takò súnà níbi sọ̀rọ̀ láwàlẹ̀ wọ̀ àtúntò gbogbo àwọn ẹgbẹ́ ti kìlẹ̀ lẹ́nu kó ti fi conditions tó ọba àti gbé kalẹ̀ kó sọnù sọ́kùlà araf Quran seven yẹn aya two oh five ọlọ́run ni wọ́n kúrò bọ́kà fi nẹ́fíkà bí sọ́nà rúhàn máa rántí ọlọ́run ọba nínú ọkàn rẹ̀ nílẹ̀ nílẹ̀ rẹ̀ ọlọ́run kí ni ọ̀dùn náà jẹ́ àmì ọ̀kà ọ̀nà pàlọ́ sókè ló jẹ́ máa pariwo pariwo ọlọ́run kọ́ bọ́ ẹ̀ tó pariwo ẹ̀ ẹ̀ mẹ́ pariwo òun ní àwọn sọ̀rọ̀ ń sojú kí ní kọfẹ́ ma gbóhùn jùlọ níbi ní ara àgbáwọ̀ ala àǹfọ́fíkù mẹ́fọ́lá ìbẹ̀lẹ̀ ya yíwọ̀ ní ìbẹ̀lẹ́dì tẹ́bi òun lè jẹ̀bi àsọmọ̀ làbáyé ẹgbẹ́ pé ẹgbẹ́ ojú ni ojú ní ìbọn rẹ̀ lálẹ́ náà kárí ó gbọ́dọ̀ kọ́ wọlé àtẹ́yẹsẹ̀ jìnnà ní jìnnà gbọ́dọ̀ ajá kókó lè bà bọ́ àti sọ̀rọ̀ láwọn ọ̀rọ̀ ó ní ìnáwó afọ mi ní kó ó di wa ọlọ́kùnbà sàfáwà abdulrazak abdulmọ̀lẹ̀ most lẹ́tàrí pẹ̀lú àwọn àlàyé tí ń ṣe fún wa ń pa àwọn ojú àti ṣe àti dìkẹ̀ ẹ̀kọ́ mẹ́tàlì tírì lábẹ̀rẹ̀ ní àárọ̀ yìí nípa ṣòrótù la ilaha illallah gbọ́nà yìí pàṣẹ àìfà ń ọlọ́dún bẹ́kùn àti túmọ̀ rẹ̀ àti gbọ́nà àti ọlọ́dún bẹ́kùn lónìí àlàyé tàbí ara ti wá ni pé gbóló iná wọn túmọ̀ bẹ́ẹ̀ ló láwọn ọlá lẹ́yìn náà láàárọ̀ yìí lọ́dọ̀ tó à ń májì ẹ̀mú rẹ̀ ṣòro tó la ilaha illallah ilé náà ni ẹ̀kọ́ ní matani pé inú síra àfáwa kíkìrọ̀ àti ìyàwó àfáà. Ṣé àṣọ àyẹ̀fọ́ àti bismillahir rahmanir لقد تقدم معنا ذكر شيء من فائل كلمة التوحيد لا إله إلا الله الذي هي خير كلمات وأفضلها وأجلها ثاني أتتفاجواج أولا كان نقا أولاتي بيسو كلمة توحيد كلمة مولا من لا إله إلا الله أتلا يسوى أسواج بي هي خير كلمات lórí gbogbo àwọn gbólóhùn kò sí gbólóhùn tó lóore tó àfìdálòwà lọ́lọ́lájú gbogbo àwọn kálmà wọ àjálòwà olóògbọ́n tó wúwo ثم يترتب عليها من الأجور الكريمة سلايف وأن تبكم كفالا إنه ويسنا تتبي داوي أو يسلا لدي يوقع العظيمة أسولات بم الثمار النافع في الدنيا والآخرة أتوي سوء تسانفاني يوري لاي أتلال القيامة قالوا كلمة لا لا يور أنفاني لا يأتلال القيامة ونوضع عندي كان وجاء أنفاني لا يأتلال القيامة لكن يجب على مسلم أن يعلم أن الله إلا الله لا تقبل من كائلها بمجرد المسلم منها باللسان فقط ما أتاكو يواو gbèrò láìlẹ̀ lọ́la dájúdájú òní gbàlọ́wọ́ ìkáwì nígbà wílú lórí àhánìkà nígbà wílú láìlẹ̀ lọ́la lórí àhánìkà rárá o ó ní wa bẹ̀lá bóńdà mi àdá ìhàkìyà tí láti ní kó máa wọn mọ́jẹ̀ bùtú bá túmọ̀ àwọn ẹ̀tọ́ rẹ̀ kó mú ṣe àwọn ẹ̀tọ́ láìlẹ̀ lọ́la ó bí àtàwọn ọ̀ràn yẹn rẹ̀ ìsìfà ó rútu àkọ́dẹ̀ máa mọ́jẹ̀ nínú ìpè الواردة في الكتاب والسنة أما جب دارين الكتاب والسنة أما جماعة تبليد أما قبع فالسة أما صلى الله عليه وسلم كلا قبع أقول لا إله إلا الله تعوي أقول لكي هم السمارة أما دي أمين أقول لكي هم السمارة كي بقى عمر فتق لا إله إلا الله نعم بقى كثيرين وعن نوم هلاك فيه àbá sí ẹnu mọ̀ ẹ̀fẹ́ ọ̀fẹ́lá ìláhà ìlàláwò kí lọ báyìí náà wíwù ẹ̀dámilóhùn ó náà àwí ní tí wọ́n tó náà wí a máa sí wí bàbá ìrìnàfí wí ọmọ ẹ̀sẹ̀ ọ̀gá náà ni bẹ́ẹ̀ ni láàrín aláwọ̀ mọ́jẹ̀mú díje àbí mẹ́jọ tí ẹ bá ń wí láì màtúmọ̀ rẹ̀ láì màá láti bẹ́ fún láì màá mọ́jẹ̀mú rẹ̀ káwọn ilá sẹ́nu láì káwọn èèyàn mọ̀ fi kọrin àwọn ẹni tí kọrin fa wọ̀ láì kò sọ pé ẹ̀sìn ní ká má fi sọ láti máa bọ ọ̀fun òṣùgbọ́ wọn nípa wọn sí ó rí eyín ó bàbá bí ó rí eyín ẹ̀ka tó ń yàrá mi yóò ní mo ní àwọn ah, olóògbé ìkẹ́kọ̀ọ́ máa gbé káàkiri ní àwọn ìbò ń gbégún ó láwọn ìbò gan ni wọ́n ń gbégún yóò rí náà ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ máa fi àtàwọn bá wa àwọn ìbò gan ìbò wa ń gbégún wá ní kìnnì ìdúgbò ní ilé ìbò tí gbégún àwọn àwọn ìbò ní gbégún kìnnì àwọn ìbò ó di ọlọ́mọ sọ̀wọ́nù ọlọ́ọ̀bà gbogbo ọ̀pọ̀lọpọ̀ gbogbo tí wà ní ìfẹ́lọ̀ tí wọ́n ojú wọlé ní ìyàgọ́ ọlọ́wọ́ fani wa kullu muslim ya'lamu anna kullu ta'atin yuqarrabu biha ila Allah la tuqbal minhu illa idha ata bi shurutiha gbogbo muslima gbogbo àṣẹ náà tó bá kọ́ tó náà bá pa ara ṣẹ ká máa ọ̀rọ̀ ọba àwọn mọ́jẹ̀mú tó súnmọ́ àwọn conditions yẹn kó mú wá ọ̀sọ̀láàtì látọ́pọ̀ ilẹ̀ bí ṣòro sí à ọmọ alóòmà lápẹjúwe a nígbà wọlé àti ìyàrá mú mọ́jẹ̀mú ẹ̀wà níbi wa ẹ̀rọ tí mo ti gbẹ́gbẹ́ gbà wọlé àti mú mọ́jẹ̀mú ẹ̀wà kílò mọ́jẹ̀mú òrùn kílò mọ́jẹ̀mú حيث كل مرض يسموه الشيخ عبد الرافع ها يسموه شروط الصلاة مثلا بس يعني التوجيه لطيف بس كم ما سبب كمان مثلا aláàkọ́ kí ẹjẹ́ mùsùlùmí kí ló ní kí ọkọ̀ tó kọ̀ wọlé ẹgbẹ́ mùsùlùmí ni kí kìfì rí dáwọn bá lu yímọ́ jímọ́ ṣe wù bá kìfì rẹ̀ yóò bá tó mọ́ bá ní tó bá kírun òní rùn àá bẹ́ẹ̀ni ilẹ̀ bí òtún lera ọkọ̀ màmá gbà fún bá wọn ní bí wọn àti tásìkò rẹ̀ bá tó ìrìngbọ́ kí lásìkò bá kọjá lọ ìlú lásìkò tó bẹ̀rẹ̀ lásìkò tó kọjá agbọ̀rọ̀ kí lásìkò tó bẹ́ẹ̀ ni ó ti wá sí nílà káì ẹni ojú yóò kọ́ sí ṣe àtúwèrè àbẹ́ni àádùn ọpọlọ kò ní òun kẹwọn bẹ́ẹ̀ ni àlàáfẹ́ náà wọ́n ìmára ìmára ìmára irú ìmára wíwo ìmára yẹ méjì ni bára yọ olóyè gbogbo olóyè òun yọ̀yọ̀ fẹ́ àrí gbogbo ẹ̀ kẹ́kẹ́ lọ́dún tó wí o obìnrin ti ayọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀ láti mára obìnrin tí ọkọ rẹ̀ súnmọ́ ọkọ tó súnmọ́ ìyàwó láti mára ọ̀yá mẹ́ta lọ àlá gbogbo eléyìí kẹ́kẹ́ lọ́dún tó wò rò àti ẹ̀rù ní ilé wò. tó bùsẹ̀ rẹ̀ sí Ìbàdàn eléyìí mẹ́ta ló súnmọ́ mẹ́ta ló súnmọ́ jẹ́ wíwù kíláyì fi kí lọ́tí mọ́ ẹ̀ẹ́ jẹ́ mẹ́ta ló súnmọ́ bẹ̀rẹ̀ lẹ́yìn kan lọ́sí pé aṣọ náà máa aṣọ lọ́bí kí òun yẹn máa kò sí kíláà rẹ̀ jẹ́ sọ́lá àti ìṣẹ̀kọ̀ wọ́n gbà ìzáàbí wa ábà àti ìbọ̀bẹ̀lẹ̀ ara rẹ̀ gbọ́dọ̀ mọ́ ní gbogbo ọtí ìbíyẹmẹ́lẹ̀ àbọ̀tí ìbíyẹmẹ́lẹ̀ الصوت عشان هو لا تبقى تبقى له والمكان أتعيشون يذكره إيه يذكره أودي أودي ما يقول بأمامه أهاي من برا له إيه كنت كبلة زين أبي كيو مسؤول على سيد كبلة أودي ما فبعه نعم أشوف شو بزوج زين شو بوهور شو بوهور يذكر أم بوهور يكتب أنا أبي أستاذ أنا جاي نقولي ó ní oníkì ìṣàdúrà ní owó ọmọlúwàbí mi kálọ́fẹ́sì tó ń tí wọn gbọ́dọ̀ kọ́ ọ̀sán àgbàlẹ̀ kọ́ ọmọlúwàbí rẹ̀ ní kí mo tó ti dábìlọ́ ní oníkì ìṣàdúrà náà ìtọ́ ní àná ní mo ti di ọlọ́wọ́ bá ti sùkánà wọ̀ sàárà ó ní wà náà ó ti nípa bíbí lè náà ó kú méjì mẹ́ta náà náà ẹlòmíràn wọn lọ́wọ́. النية النية قبل النية إحنا وجدنا وجد جماوية وعراوة وجدنا وجد كنا وجد بلاد كنا وجه وجه وجه بلاد أولي يكون إيه؟ يعني في الجماعة عدد القوانين كنا وجد وجه أولي إيه؟ وا برضو دنيا بكتير إنما الأعمال بالنيات من جرى يا أيها الذين آمنوا إذا قمتم إلى إذا قمتم إلى إذا قمتم إلى إذا قمتم إلى إذا قمتم نعم نعم وقت لا وانت رب وقت لا نعم نعم على قوى الإسلام عليك النية عليك العقل عليك البلوغ عليك الطهارة الطهارة ما بتقول عليك كيف إزالة العذى من عن الطريق عن البدني والصوت والمكان لم نعم. يكن الوقت ثلاثة استقبال القبلة ثلاثة ذلك ذكر العورة أنا على الوجوه في التصحيح قال يا مال الوضوء لطفو ما مال الجسد لطفو ṣe àrùdásù àti wòlú gbogbo ẹni wàá lókè ọ̀hárà tòwó ó di é náà. mo ń jọ́tọ̀ láti lè yára àmì ìdílé ní ọ̀pọ̀ ọ̀gbàkàì mo dúró lọ́tọ̀ kí ni tòwó rò jẹ. ara rẹ̀ mọ́ àwọn ìkẹ̀kẹ̀ ń ra rẹ̀ mọ́ àwọn ọdún yóò dà fọ̀rọ̀ yìí wa wà á lókun nìkan lọ. bẹ́ẹ̀ àwọn kọ̀ọ̀dún yìí wọ́n sọ pé ó lè gbé àwọn amẹ́dẹ́gbẹ̀ kọ̀ọ̀kan kò bí ìsìgbàlù kébìlà ní ìwà lórí ẹ̀mí travel àwọn mọ́tò good morning Lagos àkùrúwá tó wọ́n tún kẹ́kẹ́ tí kò tí mo kà kó ti dúró àkùrú ti kọjá tó tó bá kọ́ tó bá kírun bẹ́ẹ̀ náà òdìmọ̀lọ́ fẹ́ẹ́ nìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti àbújá ní orí ìrọ̀ mi ọ̀rọ̀ yẹn tí wọ́n ń gbà yìí ní fọ́ọ̀lù àwọn ọmọ kú ní ilé àwọn ilé àwọn iléeṣẹ́ ní eight o'clock wọ́n máa kéwòn ní fọ́ọ̀lù ara àwọn ìkọlẹ̀ tí wọ́n fọ́ọ̀lù tó bá sọ̀rọ̀ sí tó wọ́n máa kílọ̀ wọ́n máa nítorí wọ́n ti jẹ́ ní ara àwọn ìkọlẹ̀ tó bá sọ̀rọ̀ sí tó dálọ̀ inú ọkọ̀ náà méjì fún ibẹ̀ ẹ̀kọ́ ní ìkọlẹ̀ tó bá gbárùkẹ́ yóò lè já ibùyọ̀ bọ́ ìsìnkẹ́mẹ̀ ó ní wà wọlá òkè àtàwọn ìfà alẹ́kẹ́rì kẹjọ mi lọ́fà ní oúnjẹ rẹ̀ ọlọ́mọ ọdún bàbá fúnlọ́ láfi ọ̀rọ̀ wà yẹ́dá dáadé yẹ́dá dáadé ọlọ́mọ bàbá fúnlọ́ láfi ọ̀rọ̀ wà ní alẹ́kì wọn á sàdúrà mọ́ ní alẹ́kẹ́rì báyìí ní àwọn olùkẹ́rì ọmọ alẹ́kẹ́rì mi sì ní gbogbo ẹ̀rù mi máa pàápọ̀ láàárọ̀ lánàá torí àwọn ìmọ́tótó ara mi mọ́sẹ̀sì ní gbára mi nù pẹ̀lú àwọn pẹ́ẹ̀tì oh, ó pàṣẹ ìlú àkàkà lókè mi náà náà pẹ́ẹ̀tì pàṣẹ ìlú àti ọ̀tún tó wà mẹ́rin tó bẹ̀rẹ̀ òsì irú gba ike yà wọ́n ní àrùn làtó máa tó bá ṣẹlẹ̀ tó tara ọ̀tá ìwọ́n àkàṣọ bá zoro lọ́gbìgbà iṣẹ́ ìtàlẹ́ òun kọ́ máa lọ́sítọ̀ nínú àwọn ibi àlámọ́ nínú òní ọ̀pọ̀ nígbà ìlú níbẹ̀ ní pẹ́ẹ̀tì wà lára òun níbẹ̀ ní pẹ́ẹ̀tì náà ti tẹ̀ ẹ̀rọ ti fẹ́ mọ́nu fsk kò ní fẹ́ẹ́ sẹ́yìn tí wọ́n ti rà ayọ̀ pa ìpẹ́rà o ó ní ó máa tún nọ́ọ̀sì dé tún nọ́ọ̀sì dé bóun yọ gbogbo àwọn páìpù yìí ká ẹ̀bí kú ara o nóò nóò nóò nóò ó ní wa ẹ̀ẹ́ ìjọba àgbà àbí ọ̀tọ̀ rí ṣùgbọ́n kò sí mẹ́ta sí mẹ́ta ọlọ́run bá kó bá sọ̀rọ̀ fáadà rẹ̀ sọ̀rọ̀ yẹn fún yín rí bẹ́ẹ̀ mo ń kọ̀rọ̀ nípa fáadà kan sọ pé tí ọ̀gá ní yọ̀rẹ́ kéròdé ní kí ẹ lọ́lọ́ta bàbá ìṣàlọ́lá ó ti tẹ̀ẹ́mọ̀ tí wọ́n lè fi tẹ̀ẹ́mọ̀ mú ọ̀bọ̀ sí tí wọ́n lè bọ̀ sí ó kírun bẹ́ẹ̀ bọ̀ bí ah, ọ̀la yìí wàhálà àwọn akọ́kọ́ bá ní ọlọ́ba wa sáwọ́ lẹ́sìn àárẹ̀ bóun ní gbọ́ wá sí òun níbi àti tẹ̀ẹ́mọ̀ tí àbọ̀rọ̀ lọ́wọ́ lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ó bọ́ra ìta kúkà fi ra ọwọ́ tó tẹ̀rẹ̀ tó wà fi hàn bá kan ìyàwó ìtẹ́nà gáàsì náà bá ṣe bẹ̀rẹ̀ ìyàwó rẹ̀ bá gbìyànjú ó bára obìnrin ní a lè kí rẹ̀ ní jíyàn sítà tó wà lẹ́gbẹ̀ẹ́ central bank rẹ̀ ẹ̀rẹ́ fún àwọn sílẹ̀ kí àmà pípé ìlànkì ìwò lọ́wà gbogbo àrẹ̀ ìdí sọ́kọ́ láti àfihàn àtẹ́lẹsẹ̀ nìkan àti sílẹ̀ bí àtẹ́lẹ̀ ìṣúná àwọn náà sílẹ̀ àti kí ìjọba náà tó bá ọdún lámọ̀ á tún ní òun báyìí ìṣàn tó wà fáìsì à nínú obìnrin nígbàgbà sílẹ̀ káìsì àlá rẹ̀

ẹni tó wà ní pé ṣé ẹ̀jẹ̀ máa lọ máa bọ̀ ní tó bá lọ ìdíkìrò ẹ̀jẹ̀ bá dé yóò tù ara tó gbọ́ tó ó ní yé ó lè rí mi ọlọ́wọ́ kò tó máa pé ètò yẹn kí ètò ọmọ inú àmírù lọ́wọ́ ìgbà kí ó fi làkàlù kọ́ láti àkèrò ọlọ́wọ́ ló ṣe ètò rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ fáwọn akẹ́kọ̀ọ́ olóńtà ìkó lé lọ sí ibi tó lọ láàrin kánú nàìjíríà wọn ti bí yóò bí tó máa ti bí yẹ sọ̀rọ̀ ní ìwà bíbélà nígbà láti mú fóònù lá fóònù àwọn ará lè rẹ̀ láwọn àlè mọ́ wa níbi ìjáde báyìí báyìí báyìí o Ibrahim mọ̀nàlímà o ó ní ìgbà àmì ẹ̀ ó tà ju alẹ́ ní ọkọ rẹ̀ ó ní ó ní tó ń gbàgbẹ́ ó lọ́ọ́ drive drive ẹ̀rọ kò mọ̀ nípò After the one minute, right? àtùkùnbájáde rẹ̀ lọ́pọ̀ ẹgbẹ́ ọmọ tó ẹ̀ ó ti yé wa náà wí náà kàrà ṣáára ń tilẹ̀ ìgbà náà ó lọ sí ìgbàmọ́ àwọn ọmọdé ìgbà ìfẹ́ ìmí gbà lọ́wọ́ rẹ̀ jamiu ìbàdà kàtàrí láti kọ́ ilá bí ṣòro sí à màálùmá ní alkitabu wa sunna tó bẹ́ẹ̀ ni gbogbo oríṣiríṣi àwọn ìjọba ọlọ́wọ́ bá wọn ní gbà wọn kan wọlé àyẹ̀pẹ̀lúmọ́dé لا تقبل إلا إذا كان عبد بشروطها المعلومة في الكتاب والسنة أيا فكيرو ومجد ومجموعة قام أنه كتاب سنة أشار سلفنا الصالح رحمه الله إلى أهمية أينات بشروط لا إله إلا الله وما سوى وما وتابعون وتابعون وتقى سوى وقفوا سنوية nípa pàtàkì ìmójútó ṣorútó láìlọ́lá wọ́n gbogbo ìlúfìzámù bí àtọ̀rọ̀yàn kí ẹ̀kí láti kí ẹ mà wà náà látúpọ̀ ìlà bizalik àmìyàtú al'ináyà al'ahàtù pàtàkì ní àmìyà ìnáyà ìmójútó pàtàkì ìmójútó ó di yẹn بشروطها لكن يوجد أما مولي لا إلى الله ووجوب التزام كيف بعض كيما مشكلتين والإقاء وأنها لا تقبل إلا بذلك وأن يبقى كلمة وليكم أو كلمة لا إله إلا الله توزي أقول جيسو تقول كيف يعرف يعني؟ إلى الله إلى الله حبي حدود حدود تسبيل على سيدنا إبراهيم تسبيل عليه لا إلى الله إلى الله شنو بيعرف فهو دور قطعا واو من ذلك ما جاء عن حسن بصري رحمه الله من نفى حسن بصري بمثل سلام السلف الصالح سلام السلف الصالح وعلى حسن بصري تابعين يجي أنه قيل له إن الناس يقولون من قال لا إله إلا الله دخل الجنة تجد أن يعمل يمون يقول لا إله إلا الله يقول الجنة قال فقال من قال لا اله إلا الله وعدها بحقها وفقها دخل الجنة أمي بيه قالت لا اله إلا الله هي موي توري درو هي قلوة كوري كوري وصلى تونا ياري كما الجنة يوع الجنة بقى ويدو يا هلا هلاو أفكم موي توري موية قال لا اله إلا الله وضل يبقى قال لا اله إلا الله وضل في بتاع الله بتاعيه يا يا يا يا ماشي يا يا ọ̀pọ̀ abẹ́mu yẹn tó ìyá kìí wà lórí ìráyé kòkòsò ìtọ́jú rẹ̀ ó ti wá kótó kókòsò láì rí àkókò nù ọ́ ó ní nígbà ìyá ẹ̀sùn wọlé ọmọ sàkà fún ìyá ó ti ní ìyá sùn ìyá ti wà lórí rẹ̀ wọ́n ní kókòsò wà lórí ìyá ẹ̀sẹ̀ lọ́mú sàkóra ìyá wa. ó yẹ wa kára asan sọ̀rọ̀ ìjọba nínú asan ń sọ fún ọ̀rọ̀ ìjọba يتبتو هو يصفر امرأة عليه في يعوه والله ما عددت لهذا اليوم كله في حجوزي ووضعه في يعوه كله ناس في حجوزي هو ربك رب الجامعة في سيكا وانا ما ايه يجب ان يوم بعض العبائي يجب ان اتفق علي وما اخوني ايوه قولي امو بنيك اتفق علي كده قلوبة عني انا بس كورو كولارون قال شهادة أن لا إله إلا الله منذ سبعين سنة قد سمدي من تقول لا إله إلا الله قال قال عصر نعم العدة لا آه، استوقف قال إما يعيو وما تسعيو لكن لله إلا الله شروط وإياك قبل المحسنات أني وامه لا إله إلا الله أني أمام مجرد قل السورة لازم أكبر مغير ما كل ما أنت تقولي تنزينا أقول نوع أقول كل ما زيد اليوم ما يقدر قصرينه وكان واحد بالمنبع من سعالة فهو أبوها أبو منبع وقد نبي له في عليه المفتاح ودين لا إله إلا الله قرأ جنة لا إله إلا الله قال بلى قرأ جنة لا إله إلا الله ولكن ما من مفتاح إلا له الأسلام àmọ́ kò sí kọ́rọ́nà tí ò náwọn eyín iṣẹ́ káwọn ti káàdì dáwọn yẹn máa ń lò lọ́wọ́ tẹ́lẹ̀ ní ìsìn ní àwọn olùmú ìṣọ̀kan kò kìí ìṣọ̀kan rárá o wọ́n á ti wọ́n á ti gbogbo wọ́n fi ṣe àwọn sòrò jùmọ̀ àlà ó níyẹwà ẹ̀yìn àti ìtẹ̀mí fìdá aláwọ̀ àfúnáàlù fún ti àlùbáàlùkà tó bá mú kọ́kọ́ bá lé yín lọ́wọ́ tó ń yẹjẹ pé bá يشير بأسنان إلى شروط لا إلى الله مثل ما أسنان أو هي رأي أسنان كني من مدى من لا دم لا إلى الله ثم قال لاستشرار أهل العلم في نصوص الكتاب والسنة ثم إنه هنا هنا تواني استقراع أهل العلم هنا الكتاب أفاق من إليه بشروط لا إلى الله غير أن لا إلى الله لا تقبل إلا بسبع سبع شروط وهي ونقول الدواء الأول كلمة مجي بها أفعام وعد مجي لما أفعام مجي وعن بعد أو نامي كيف بك على أكبر لا قم على علم بمعناها نافيا وإثباتا المنافي للجهل والعلم بمعناها هي ما تمارا نافية إيضاح حقوق وإثبات عن تفر إليه المنافي للجهل إيضاح المكروه اللي يعفعل الشافعي يقول نقول العلم بمعناها كما ثم لا إله الله نافية إيضاح حقوق إيضاح حقوق وإثبات عن تفر إليه قولي المنافي للجهل صح مكفوف خذوا أمة اليقين المنافي للشك والريب الإنسان يجي يكون يجي به صحى سيميدي أبيت أبيت صحكو نما 3 الإخلاص المنافي للشرك والرياء قلنا لأمين الاستقمال سيطلو إخلاص كما صحى يبقوا أبيت كاري بكو نما فور الصدق المناسب للقلب هناني ودلو تحايركو نمبر المحبة المنافية للبغض والقصد هنا هما بالتغيرات تكو عن ما اما اني اني فرد ما اجري انارا صلوا طريق ولو كره الكارهون نور يوم ولا تقبل المسلم ولا بق ولا غرب كاذبون abájú jí láti tó náà mú tẹ́kì ní ìlúṣù èsù nìbà ó yẹ àwọn ohun tó báwọn ọ̀gbẹ́ àgàdìbò mẹ́bí kárí àkàrí oṣù yóò mẹ́rin orí wọn bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ almahabbatu almunafiyatu lọ́lọ́gbọ́gbọ́dé wọlọ́kàrẹ̀ kó nífẹ̀ẹ́ kálmà yẹ ọha ìkórira àbíkíkọ̀kọ́ nífẹ̀ẹ́ kálmà ìyẹn tó kórira mẹ́ ó nífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ àwọn ẹni rẹ̀ كنت كونيري لا إله إلا الله الله أبطور لما تسأل انقياد المنافل الكرك الزوج بفهم بفهم تبقون ينصبوا آه إليه يفعي وقال البيوع أمر بفهم لما سألنا بي القبور المنافل رد الدولي أب أولي أجل جماعة أسألك الله جمع بعض أهل العلم هذه الشروط السبعة في بيت واحد àwọn àfáàkà kó gbogbo kalma ìsinú ní orin kan ṣàkára ilmin yaqin wa ikhlasu wa sidquka ma'a mahabbati wa inqiyar wa qabul laha ilmin ima al-yaqin tó lójú wa ikhlasu àti ọkà mọ́kànmá sidqa tó dódó rẹ̀ ma'a mahabbati kó wá nífẹ̀ẹ́ sí wa inqiyar kó gbogbo fún wa qabul laha نقف وقفة مع هذه الشروط يا دودي حبوس كلين نقف وقفة مختصرة تدخل بها من بيان مراد كل واحد منها أثر يرقنوا ميدين ما ذكر بعض أدلتها من الكتاب والسنة كما موا ريوان الكتاب والسنة والله تعالى خذوا بقى كانت الذين لهم كانت الله يمسي ما فرج ولا الله عن ولاة القيامة السلام عليكم ورحمة الله وبركاته